وشكرا لله والثناء على الله نحمده تعالى ونستعين ونستغفر ونتوب إليه ونستعديه على الصراط المستقيم ونعوذ بالله من من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله ادى الامانه وبلغ الرسالة ونصح للأمة وزجره اللهم فصل وسلم وبارك وارحم على هذا النبي الكريم المصطفى المبعوث رحمة للعالمين عزيز علي ما أنتم حريص عليكم بالمؤمنين الرؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على كسبت لا ظلم اليوم إن الله yegi ni adini nana ku ike baci layi jayen da shi nan iya ji assalamu alaikum wa rahmatullahi wa barakatu ina ga ilami tuken da ji tsona ya da shi dabai babu ya fassara ya kalmar ya ƙur'ani lau da yawa gani lozu mai ji na biya ila fassara yin ƙur'ani ca ana ca katun dinau amma ta sunu ga ayan ni labiyu in ji allahu subhanahu wa ta'ala yana akpeye da yana musamman da nan ẹni ke yapa egwalu yẹn basan egwalu yẹn lapasoko batsi lelaji ne sɔkɔ gbawugi egwa la sɔn amaana nama egwa la sɔn amaana na ŋun ga yi dide edufe laafiya ɔna eye lagba amaana na ya ma ŋun ga yi ekpa fitina na yi fi ni mo ye ndondo ma di tsi bi wuya yi waa zandon da ma ke ji ci biyu yayi wa sai ga ke ji biya gwasu a manan a ci gau e ya annabi sallallahu alaihi wasallam ga muhammadu al-aminu amani e ga ji dokun sarai na pafi amana wani ke hadisiyan ibn maja ko abla ibn abun ibn hibban yo ko me alu be wani wa kirawu الرسول صلى الله عليه وسلم قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له زي وانا ابن حبان wọ́n yá gẹ́gẹ́ wá sọ̀kọ́ jì ní àwọ̀ ẹ̀gà ń ti náà wọ́n gan náà àárò láǹfààní wọn dé à wọ́n mẹ́tọ́ àmánà ẹ̀dà máa gẹ́gẹ́ sábà ìbáàdà wọn yóò sábà àdínní wọn yóò wọ́n mọ́gájà àlùkọ́ọ̀lì wọ́n ṣe wọ́n yẹn wọ́n lé àdínní yẹn tọ́tàlì àmọ́gá wọ́n ká àdínní. wọn arkanu islami gutsun lakpan uma arkanu imani gutsun ayin lakpan ana yi gangan addini a ciro wọn arkanu islami gutsun ladanin bo mu cike yi bi arkanul imani guki gutsun ayin iga kukutare nga leke ndo alikiyame wa rabu mini nje one nje made rabu wa mini alikiyame bo soko ga aga jimine je kufina aso aga ga fa'tarafna bi dhunubina yana oga iga jinama ichi jina itwa pya ni daune kejijin gwanyana to amma daga nan ya mai laifi gwanan fali ila khuruji etina yaya gaina jina gyana waya to buwa ku zoye na njin zane ya yi aya zane ya ga da ga luwa zane ya ga agwa na ɛyin eh, wa bɛ sokoe ngba ne yi ami leefi gogba ni nga ayé gyina aga kudue nawo na fali ila khuruji min sabili aga yi kotu daga yi na gya ma tia na fili yɔ ida yi ni nso ekyi na kɔ abefi na yi nkɔ afi bɔ akɔmɛ na nso dabɔ akyi bi na lee yi na na. so ku ga zalikum al'azab allazi antum fi yeli azaban nan ne fi ni yubo ya ce wa juzu ni yubo wa ni da ne fa innahu nga yana law bena nga yebo na iza duiya iza duiya law ko wahadahu aga ga sokko bugi ya waye beyo yawunci manje na wa waya beza wangi na como za wangi de wa ye gwa ele za me ai e mi u ya ne e na samba na juna e mi u chi keto ga e mi bo chi nu lo na ye ndondo na bo cha pa e, e na e gwa za ne bi na de na u ya wo na wa kwa ina wala to daga na wa yayin wa be soko na ki wala ya soko uci je na wa wani awo iza du iya la wa da wuko aga ga soko gbaugi ga ya won kafartu daga wa hijja soko ni gozaina wani shiriki biyi amma ga ya kote ga ya laza ya pau baci to minu ya ga wuce gwagwa gubata annabi aboza alkiyami shawa matijani ma aboza shawa abdulkadir aboza shawa eh, mala abubakar gumi aboza igbomi amma wasu làwọn yẹn náà yà gàgbá ni káàtó wọ́tọ́ aboza mọ́ agáwọ̀ bozo wọ́tọ́ àjíkíyọ̀ wọ́tọ́ aboza zanejiwe tún ẹ̀gá àbòwò dáná ẹ̀tọ́ aláya gálò àchílò wòtí ẹ̀lẹ́gá àbòwò yó àmọ́ látún ṣìkà wọ́tọ́ sai dai waye gan wàlúwà sai dai waye gan tẹ́ ń dọ́ bá gíga àpòsà pàkì ya mọ́ ọ̀gá àdá àlìṣẹ́ ń nana zùmọ̀ ní sọ ẹ̀ṣẹ́ àyè dájí ná àtìgọ́ ní àtìgá tó ẹ̀ṣẹ́ àyè dájí fi bọ́ àpòsà ṣiṣẹ́ pàkì ya mọ́ ọ̀gá àdá àdá àlìṣẹ́ ń nana aláàgánáwó zùmọ̀ ní sọ ẹ̀ṣẹ́ àyè dájí ná ẹgbẹ́ nù nga máa ń rẹ́ lẹ́yìn ṣe fọ́ọ̀mù ẹ̀ ń dàwó ẹ̀ ń dá wọn kendo aga baji ya dama ga un boza un ga zambo nan to yin zani za gijo to aga ya dama ga boza a boza ga baji je bo na de bu na wangi ga zijo baji <coughs> ka tun su wani yi shirki bi aga agaza bachida na sokwa eji za nna eji sokwa ya anyị za nna mee anyị ya ga nwuchikwu tumi n'uke so siga to nga taimo ebe na ndo ndo da be yi me atai na enu ganga gbangbanye ye che liu ye filio fal okumu agalaji amaga nga. nye fɔwu tsene gangan yawo daana le la nye soko gbawgi o zandando debo na agafɔ ka dzi na zandando me debo na agafɔ ka dzi kia na alugua na alawa ni awon ɔwun wani alawa ni aya ɔwun ya ni atse dzi soko ye ala yi ala kaliki etu na eto ekiwu tatse yɛn na yi o dzi na wɔn na alikɛbiiri. etu na cinwuta tiya yana jiwuji na ona. wuce su wuce ga ya su na wala zai yuri kuma ti wani layan shi wuye ya na ya ga ciya wuce le wọn gbọ́ ogi ga ya waye bayan wọn gbọ́ ogi ga ya layo na alayan shi wuye wayunazzilu min ayo wa lade ya rizikan yangici min daga fitil ngba de ze dule wona nga yesusun ade ze dule wona to soko dule wa nga de za na dule wona ni ga de za na dule wona ga a a yega ga ga fe soko yato yato soko na abe zane yi du ade zane du le wo na ade zane du le wo na nupe na la taja eji tu nupe gi ade nupe nti ifi anda yi tu nupe o ade zane du le wo na eh kúlá taja, aje zana wọn náà. zai dule na fagan ko to amma ga da to tsan gine shiga ce le ga yayi duna amma da man shi dabo shehu shi dabo man ko shi dabo ka so ko ga sa ji ga wa dule ga ga so ko ga dule mai lafiya àmọ́ ẹ̀yà ìdájí é làwọn ṣì yí ẹ̀ jí. Eja, zai yi gwaji tiyo. So kaga wa ma ya tasakkaru ila man yunibu. Zandan do an ko ga so baú de duliya nga egache ja nga ma egache lugwa sai zane ja mini ya lugwa dongo sai zane ja mini ya lugwa dongo na kya lu mini ya gwa lu dongo na aje ba ye la ye pa u ba cha malauda sokwa ya umurni fadu ullaa dina la'u ato fadu ulaa. ebudu u sokwa gbawgi anwo ega wunza ndo chima na tina lahu emaga ja dini na yu tazu ebo soko jibo ale jibo adawo atasabi kanigwa ebo akpe ga malama woyo na ala oloba ndo egwagwala ndị aga wo ba tasabi bẹyọ wo di tasabi wo bẹyọ tɔjɛ n'a kan n'a fufe gbawo na yi lagwa sɔn na waga law pa diini ma o ji mu da sha'ayuru o da bo o da bo ɛlwa mi gbinga na ma yi wu ni ma la yi ci lulu fara ji ya ke tsazo yi amma su ko ga wa ma yi ci yi babon na na yi ba ni dan yi da na a ci zabo na yi beta sabi na kashe a ci ba e sun da sokore wale le be zai wale to babon na na yi ba ni da na da damini ya gi yi zagi yi kon na yi ko ya gi zagi yi a sawa sawaki na aje a'a nga bani káàmì tó dé tẹ̀sán bí àmọ́ àgáńsá bí wí. nyɛnɛ ka wo ku tɛsɛbɛ a wɔalagye agyi ba tɛsɛbɛ wo na dɛ bɛ wo ama yɛn dondo dɛ bɛ wo a na wo ga gye agyi ba asɛ wo kye wo a ga wo pa da mi a ga wo gyi kye ga bɛ yɛ la hawla wala quwwata إلا بالله العلي العظيم iga gato aje amma ga yi na jabu gbani na kpaguo eti ni ni ga di asa oci da biyu karwo asa obi bete sabi kici likin ga dojo kici afanyi lan ga dojo kichi ma ga lebe ya ke ga sunna annabi wa gwaso kila yace za bai tasabiya yace sunna annabi yau hadisi madana ebe kayi soke mana adresa fi amurina haza ma laisa minu um fa huwa rabbi to ila wuce cici ruwayan imamu bukhari da wani yida yida ibe na kale na unde mu buhamu ana mani amila amalan laisa alai amuruna umurni kici bega wola tasabe bago daga iba na mibo amanga umurni bega wola sa ocho jikio yana ma ga wa galla wa chala na wa de la dalli la wa yana ma ga wa la wa ma la na wa ga lose na wa ga wa de na mi se sa ture ande ndo china igbe tu na ko yi le fe la le ti aga e ti tina aga kokodwa a ti go kokodwa wa e gbanu so ga wa e so na ija budana ulande kapa wa nínú ìdìjà àlẹ́yà nga àtọ̀ náà wàá jẹ́ àlùlá náà fẹ́ wọ́ sanaraka agbóba náà jí bẹ́ẹ̀ àlùlá náà asá òkè gbomi náà wọ́n á mọ̀ pàbẹ sanaraka adó àní sẹ́fìntì raka báwo tẹ́bà wọlé o gana filaraka agbóba náà jẹ́ àti mọ́tẹ̀ sàbí náà wọ́n á mọ̀ pàbẹ náà filaraka adó àní sẹ́fìntì ṣètàbẹ̀ gúwèé ngale kemne ye lose ya la kairi e je ba sokone en gwa iwoga e o ke ba ne ga ne wo ba na bi annahu yazadu iya la wa'adahu ajiga ke jijina kafartu aga ga sokoga ajiyen nan ya gwa wani yushiriki bi ana ga man ga unge shehu ga unge wali ga unge ke ya jiji na tu minu ya lagu ina ja gbogbo ni na yi lawon iba in e deji za shi kashi ya alaton alade za shi dagutun to da kyar ma de za yi e shi na ibe na gbogbo ni na ngade eshinni ni mini shitso zandondo ne da abo na wudi asa waki mini da shi na ngba mi ka kuti yi mi ga aso kota gwa a de da shi mini da shitso na ibi asa waki na emi aba na emi aba egun ne apaki asa waki o. wọn e, e ka jin baa bɛ sɔma wọn la wọn lɛ lɛ zomi wọn yɛ ko na alukura nu da tiɲɛ na cɛ wọn la tulaare dana kan na ɛ ɛ kan ti yɛ kan wọn tiɲɛ nini maridɔɔtun le rabbi wọn ma gaa sɛ o kila mi bɔyɛ o bɛ sokoe gaa be o e da guki o da guba wọn gaa sɛ o mi si kana yɛ te ba ele te asike na wọn gaa lakɛ abo. unda aguki unda aguta emi oso maga tie aji kambara nga tasabi dabe woi asa mutuma dabe woi ngbagba ni maga ga tasabi gi anyi amma nan je ga tasabi na nga ye ga ga ti wo aga good is very good kici oso amin nage amma me nage gan kici otu Allah nage gan sọ̀kọ́ gan yáàdí ní nàìjíríà bómìnbó wà láwọ́ kẹrí àlíkà àfihàn ọ̀nà kábọ̀ ìlà tí kábọ̀ chìyì mọ̀ náà wọ́ chìyì ń bá ẹfẹ́ jí mẹ́tọ́ yìí. a ti rọ so kwace kankan wato rafi'u darajati allahu soko yana jogale wa lawa wate toke soko yana wate ciwon soko yana mutu kusurin maketo man yi gan ejin fassara gan Allahu azimu sifati ya jijiyar su ko wacan kali sa'ad ribula kunna matsala mai lagasa ta tuyaye sako ga alikiya mi gabe nga ole kinye bayani kin wuto abami gauri ba nu canan nye ne ke ne ba ne ki nkane wo ne ka aga gan ya wo an ye wo a so a gan ya ade a gan ya wo da ba gan ba ne ki nkane de ne to yi la to yi lo to ye gboro to so ko gan ye gwa jinjini ni ni ne ye gwa jinjini zi ye ŋun bo ba ga bo wa taw ne o an gaga an gaga ma ka aga deza zagba ni eba eba kpɛn si o. be kagbe wucha islam ke olu na mu wuchu lata wa jinjini na kawo nye banza mu machiya nga be so ko wa gbomi <laughs> he ya ja olu na be ni to yi na fi bona ade na paya na wuchu wuchu lata wa jinjini ne mu fe lo da ya ni ga mu machiya nga wu lati chizo wuchi chichi ke lu ina nga be so ko wa gbomi ta tata wuce gbọmi na wale na na je nu wuce na yele to ci gba na je to kwanda na ta yi ye ga ore a da ya fu ya bu da ya fu yi mo yana ye ga ganci na da ya to ndaduma to lagos to bandondo kpaata ba na ye kana so ko ga gwa gingini ni na ba wa ta azimu darja ciki ye ji na yi jimi ni una wa toke an ga ki toke azimu daraja ngai ikiyo azimu sifati au rafi'u darajati lil mu'minina fil Ega ga mamaki ga uke ibe wato ina yi mamaki na ke da minu pe e ga na agoga wa fe kawo na ke wa da damu jaji aji emi wo be bawo ya lijen na ugo pega nje gutu aba na su qur'ani ko wa jannatu arduha ka ardi samawati walau bewo county. okay. so kwa ga mi na chi wo ga ali chi ami o ma zumbo be ana ama la za ndo chi be bi we ana za ndo na de bo ba ni na na wo we ka ona e ga nan so ye no ngamuli ki we wo nyam onye je ka mụba eji ewubo ihe ahụ eji muliki be ya wụcha anya bụ to egi ona ala ya gị na egbe nsa na oyi na be tutu na ụka ntu na ole aha ya sokwe ka wa metu ntu gị ji fi alije nnu nyimi ndị ndọ ya alije nna zane ala ji nsa gị na kwọla nsa gị na onji 1000 yimi nindondo de lansagi ko nonsagi gbutu bata mu woya woya komenda ọtí ba bee jẹ kàmú iwo yi ajiwọn sí mi gàgà àmà àbẹdọlọ kẹchí náà àfẹ ìdíwọ sọ àdéjà àfẹ ìdíwọ sọ àdéjà ẹnìlá òtàtí àwọn ọ̀nà anajima wala kana ba gindo ci jida ne la ya jo ma de zan do be jo ji ba daga wo fa be ja na ga bi na kuti wa da kana na ga bi na kuti wa da e kana in je ba bona o ga gbata wa che dan wacce da ku bumbunu kwalike ya ni wata ne bumbunu kuna ya na fi nimbo na wani e, ya a cikin wa ina jahannama an yi ci layawe in zagi wayo in zagi wayo da wawo ke ndo awa da naji ti binin kuna na e bo ti shi na wala an yi ya ga ba ji jo to ma binin ti ci ayo yi ya na ma gwa kata igan e ga ayo e gasha stowa ngi ce fiu nan so ce shi tiu anaga luni nu fi luni anaga nago nu fi nago anaga koje nu fi koje eni tu ci afi ajiki o afi atuni eje gici ya cha na ki ajiki o acha ki ajiki ndan na ho sheria ya ga jani ga ga yeko ega sha ke kata wowo ma wowo ma kata o gbe ba le cho akamia mi <laughs> aga zani ma ma kata ogbo ebe a lechio nwuchi inini kata enye eh, ogbo ma ebe a lechio ara amụbọ da ihe eshi edufe kata anyị nara ji ke na na ọmọ ọgada anyị ma a san ke gari na mụ na wunde imi gutoni aje uchacha nga gada wa fedu yana da naga da na waji wa gada abu wa gada abu wa gada abu uche da yau tiba na wele na uche da yau tiba na wale na nga magu jimanu aga wa ma na mi gini nga mi wino wo wino ni na wa ga ga woni agarra fi darajati lmuminina fi ljanna ngala ga beko aga chumu miniji lakito nga ya aljanna ishi bebe ayi ayi wa jannatu nga sari'u ila magfiratin min rabbikum wa jannatu ila magfiratin min rabbikum wa jannatin 'arduha wa jannatin عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله أعدت الله سبحانه وتعالى قال ya bi ci ke ki sari hu e ga bo belu lo makanta ma e ga jigba makanta niw ka kuma ilo ye sunna jima sari wuda na kiji na fila da ya shau do kumbe gbigba qur'ani wati wo ga zan do ciji ga ibe ijabu guni gutsu tsai e da madane wanni uke no ajeji salla no mai hawa mu wada kponya to ade nimi ni gutsu no ne yan wada na wa lo kube ina da wawaji kpata yi na ma ga ji wo shiri loku na n ṣe gbẹ̀gí n ṣe gbẹ̀gí na wo ìlànà pàtó na wa wọ́n mọ̀ ní ayé wa ayé tukpa wa ayé wa wa ayé kòrò wa na ọ̀gá yẹn na yìí kó dáná yìí wà tún súnmọ́ wé àjì adalẹ wúyẹ bẹ mí ní wọn kún làwọn yìí náà sọkọ́ bá wọn máa tó ká dèmó lẹ anfọ̀síkún. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إنه هو الغفور الرحيم لا دي ألا sɔkɔŋgɔ kami sɔkɔŋgɔ kami sɔkɔŋgɔ kami sɔkɔŋgɔ kami ŋgun ɔgana wala de bɛ fesi banka wala ŋgun ɔgana wala da bɛ eko banka wala ŋgun ɔgana wa gbati pe ekufi wo ekufi wo na kanda nɔ yi misali ne sɔba ye o ma fɔ ye o ma o ma fɔ ye gɔ ne yɛ malama yi za ye malama awɔ malama sage za eya be umeibe 10000 wa 9000 ke nke a 1000 ya dabo nwe wa ala jika kuba n'ye nyanwi ala jika kuba begefi ne kena be ulube 9000 na ulu shishu ya ntoyi ngala na we ya ya jadi gawo gawo ma to mu nyene egala shizo le anfusikum ebo mini ebo na mini kairi wangi mayona ga waji wachi jina tajidu so ko wa fun te mi ga jẹun o ṣe o gẹgẹ to mi ga tumi ẹlẹ ayọ mi ẹlẹ ayọ wa ẹlẹ e ando cha ẹmọ náà ni aramu to zilima li nafsi bina kumi wula kami ni mi wọ́n jẹ́ alitu ko bayinakum muharramu.

nti na wọn akpa wọn lele kata ɛdi zuru na wọn atu utua mmega utua one thousand na nebe nine thousand e? na kitchen ya agyeɛ ee ɛgɛ nna afanyi ngwa kakyi ufanyi ngwa umatsuaba anyi wa kakyi utsuaba anyi wa yamagyi. kawo ji bambara wala bambara fi kunwa yin do ajinwa ya ka se do ajinwa kawo dati gbemia yin do ajin eza idan na to nuwo so na ga gbemi nuwo wa nye piwo ta na aja ama azun femi wo eza yo so de ama wa ga gbe na talaka je wo na nuwo ipare la je mi ti fafo mu ikpara abe ba wo itana ya zaje iwo na muallimu jiwazi wuce fice wani hutu bayan jima bu alazun lambe ebo to ende ci o to ajibe ama yimi ende yimi ende ci na je e gije be be e na gwa be ko ena ato ajibe ebo katun yi gaza katun yi su a ci go so ko ga zulu arsh esu ga don ci ko ayi khaliki mun gaji won yuliki ruha mun gaji won lawa ide mini amuri yi adada ga yaye amaga ga yaye ye leji ziwen lauda yo ala man yashawu min ibadi zane ga bawo mini ya zauje wani e gaga mini ya wuji jini uko ama e gaga mini wuji jini uko wayo ama kamina ya gaga wuji jidana za guru jida ba gaba kamina ya gaga ya zauje dana zane jin so tsamini wani ndan da aka da kan shi uke na e ganu pe ye ga ore so ya ci gajin lawayi da ya zai ga bauna mini ya zashi yi ubo zandondo na ji ya soko jana yandondo zandondo ya soko yo wuci ke ta zando ci mini yandondo yandondo zandondo na yi na na ya mi a ci gan ya baki da, zida da, liyun zira ni yukhawwifa alimulaka alayhi nasa alimulaka alaili wa'aya zanala wa'ayi da ya dana yukhaffu nasa fi uliza wangi jida ena jahanna madabo kai pe kwa basan bwana wimba na ji ina na ila ina gishi ga ando kujiji kwani aga gan e, screening dabo zandondo na gada bona ebo bombo alatin wa chale sokotela na de kujiji na no. wata gaga sokwa yaya na wake nuja na na ne le le ga sokwa da bo to mu chu bo mu yana la ya na ga bo mu ko ga da zai luani mu cha ba to wa ke je ba da je bi kio ka wi wa wa na o da be o ti be pada na <laughs> anyi we azenda daga bo darachi tayi babo a tun panteka nga wọn láyà zuko tàn zukọ ma wọn lo náwó da tun panteka na be bá náwó yẹ daga panteka o yi dara si ta ni ẹsẹ ne kẹ wà lójú kọ na kume endo dọ ma jí wọn ya sọkó tó àlùkò wọn àti bìtì ma bàgà wọn àpapọ̀ àti gan ìlànà yà wọn gbala bìtì tí ń daga ẹnna nù bìtì dàgùn bẹ̀ká kun yín na ó wù yà dàgùn bẹ̀ òtí yà gbẹ̀ yín na. na wani luta na wa kagwa na ya ci na ji na lu ba ta nga ma uda wa te ko ya wa ngia nga wa ya wuza aje aje o nga me wa ye wa za ni eye me wa ya ojo agaga na wa ye pa su ko e me na tu ni ni wa ni wa za na ki o wọn lé wa wọn lé tẹ tí wọn ń jẹ jẹ lé jẹ náà aga zuma tí wọn lé gbóyè. ẹwé ní ìlú tó ṣe kẹtọ ìmì ìgbọ́dá sọ ẹ ma ẹ bá ẹgbẹ́ ṣíre o ẹgbẹ́ ṣíre o àná ẹ̀hún ní yunzira màánà alimulaka aleyhi wa aya ni yunzira náà sàkó. يوم التكا يوم الطلاق ebona wa dana sokwa dana na yanda do ma kawaye bi wayana alkiya ni wanda ya bora wanda ya suma dan dan da nan da yake ku da ina fe ci wani dan dan da na ma gwa ki be wani wa fe ma fe lewe e wala o kai ne ci ba wala a ga lokuna so ko ga agwọ da oyi ihe na mamalo ganye na da na ba na ya kunya e shi na labe na shi na da na wuce gawa iluwo na ndon da alu alikiya mi lobe ya kuci a ti ba muhalli mana za ndon da alu alikiya mi lobe ya kuci nina ya da kun ego na nga yi ji shiri wuji na zanin bauji mashiyan tukwali ne bẹ́ẹ̀ ṣe fọ́gọ́ aláwòrọ́kúlá àálẹ̀mí náà ajẹ́ àgbẹ̀gọ́ kí o lábẹ́ o ajẹ́ ẹyẹ kí o lábẹ́ o ajẹ́ alàmí o lábẹ́ o yà àṣàbẹ̀ o lábẹ́ o yẹn náà o lábẹ́ náà ń ṣí náà na ọmọ tó bóyá. anayi na ẹ̀gá màmá jí gẹ́ǹtì náà bàbá ajẹ́ wa kún na. náà ń ṣe àgbọ̀bẹ̀ láàdẹ tí wọ wọn náà fìlà jíyẹn òdò àti bẹ wọn wà alágbàtà ní ti nàgbẹ bọbọ nàjà aláàdáhùn ti láàyè ọmọọṣẹ mẹkántà koran mẹba gúwo yẹlẹ gbẹdà ní sáré kúwo sọkọmọ àròbọ ń wúyiwu àmọ àbálù ń dàdé jẹ ẹnìkẹ ẹni ní bàgà bọ yìí mẹ ànábi gé o ǹjẹ́ na wọn be àkún náà látọ̀ ẹni yìí ní ànábi àkún wọn ò ke ẹgbẹ́ tó tu ti yẹ sọkọ lọ àlèkè ẹni lóbi ẹkún ti ma o. na magana wa mawa shi wani ko da abokan shi da ma ngai ga abo imam ngai ma musuite ga iba abokan li ebo ma alimulaka alayhi zana lawa ida yadana yuhawifu nasa unaza wangiji mulia da ebo asunda ne bakice yawmat talaki efone wa tẹbi tsi edza ni wòle ka tu dze mpa tsi ama ni eye dze dɛbɔa detsi te ye ki dɛbɔ wòle agbègbè bango ni wani ntu ema mi dze nnati ni ani ya fɔta ani ha wa ema naaru ni ani ya fɔta azina ɛlɛdɛ agbègbè dze mpa tsi ama sa awo kuntsi ba kɔnfi lo alize nene keto ye mama dɛbɔ ni ko man fi ulo ya nene bi mo wani no wani ntu so ko ga e ga ya wona wona yawmul qiyama e fo baro di nene nga ye fo na ahlus samai wal ard la ne fi fi ton to la ne fi kin wona wal abid wal ma'bud zanawun e mun ajina to zanaga mun na wọ́n záàlì mu wọ́n mazulúmù lànà ewúyẹ́ bẹ́ẹ̀ dàjí iná bẹ́ẹ̀ lànà ju wúyẹ́ bẹ́ẹ̀ yín ní agakeba yẹ́wù de họ́n báyìí de fọ́nà lànà lọ́wọ́ àdé sọ́ àdé sọ́ba àdé ìbáfa àdé ìzàpọ̀lùkọ́. ọdún ìṣètò pàákà ọláàlélà nine thirty ẹ̀nà alá kàràtú yé ẹ̀nà nàdánà ẹtí gáàsì káàrùjọ láti lọ nyẹ na fún ẹ wọ́n bá a lọ́wọ́ náà subahana wọ́n tẹ̀ ẹ́ káwọn ní ìdíwọ́ àsára mi dé ní ìdàkejì bá a lọ́wọ́ náà ẹ̀ lọ́wọ́ àtẹ̀gẹ́ yẹn dẹ́gbẹ́ dẹ́gbẹ́ lọ́wọ́ sí ní kí o wọ́n ń dẹ́gbẹ́ oṣù àmọ́ alábìlẹ́ mínísà níjà ìṣúná الرسول صلى الله عليه وآله وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول للمؤذن ye gawana yi sallana ye agaw baki ye izagi ye ka seri tere boye ba nuto ye gawana yi sallana ye gaw to mande an kali ka cin gaw o delili o delili a gace dola dan ye gana ودي ألولا ودي ألولا كتن لولا لا ينغن فقولوا أو دا باسو إيغا مثل ما يقولوا على مؤذن كتن لولا دانغن لا وجه سلا نمي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ما هو أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا أشهد أن محمدا رسول الله نقول لك نقول لك يا بابا إيه جاي جو ينا ما وياك أنا ما تربي أنا لا تنسى أشهد أن محمدا رسول الله وتوقع أشهد أن محمدا ومن غش ومن غش awo kan yi kan wɔmɛ yi kan gàgà e yìí wò tí olóòjọ gàmà náà tó tsi gàgà e lọ́yìn bọ́nà e wá diwú yẹ ìgbà nana zi gbègbè tó sádà yìí yọ zakutu yìí níbi yìí ndọ̀kọ̀ máa lọ náà yẹ jà. gàgàlà amúlọ̀wọ̀lá wọ́tà ilé àmì náà ayé alẹ́ sọ́lá ní bẹ́sà lè jù. حي على الصلاة إني لصالح ولا من أن na أنا أدعو بك حول ولا قوة سوكم جي يوم وين يا لان na لان تصلى لو في دي جدار daga ke akuta bi sallah uji kagbe mi me mi maji mi ala mi juwa to jinjin wo to kinan da ji e da nga o gan ya la sala ji ayé alasọ́lá ẹgbẹ́ sànàdí ayé alalifẹ́lẹ́ ẹgbẹ́ wà gbàgán ayé alalifẹ́lẹ́ ẹgbẹ́ wà gbàgán káwọn àtànàǹtsẹ́ta ìsakúlì anàgà ẹgbẹ́ tí bàtà àlàyé ẹni bí awọ àti lọ wọ́gẹ́ ìjíjẹ́ kí kánga agbawa wọ́n ẹ̀ dá zan wọ́n àti ẹ̀ gángan wọ́n máa fi ẹ̀ dé zan dán ikpe akwaya de ka sa so komo ngala ija ganna labi oge wa lo benefit ya topic mu ci ci kokari 930 ada point ci so ngai la askar mu ci tabu nene man koyin ji wani ji ya bedena mala husaini makani mu ji fassara eh hisnul muslim jíjẹ ló ń ju lọ́dún pé náà nǹka yìí ké yìí sàn yìí sàn ẹbú dẹ̀bù tó wú yà. Jẹ́kọ̀ pẹ̀lú tó máa ká kí ni. Sọ́lù àlàyé. Ẹ jẹ́ àṣàlátọ̀ yà mí, aga sálà ìzọ́nà. Súnmọ́ sálù láá lé àlèwọ̀sílá. Ẹ bá wọ̀sílá yà mí, ọ̀dà agúkí, ọ̀dà agúbà. Wọ́n tí ó jẹ́ òjì. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا كاكا شهاد بما وأن محمدا عبده ورسوله لا بكي رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا لا بكي لا بكي wato la bi cewa kekin ganci galiba mallam ba anabi ga sunnu yo دون dondo na ma bazuma دا yi sallah zo aduwan dondo na ba ina izin kanga na la yuraddu enyi ujan sanya na waga banu na biya ewo na waga to aduwa bana aji sadaka twa lokaci na na kabo wa na kidan shi ba aga sallan dondo yi ala dan sami zumami gwe sallayo bayna wai wana yi soko wa yawo we na wai wana mu ga yau ya wani yana yau ma hun kun ga yi efo na na wani ji bayanin ba rizuna an yi haraju na mini kuburi adada ke da kin boga an ba ta na yau ma ya haraju na mini na ajidasi sira'an wato a fai sani ebo egibe lewe ga nnedo na ma wato a fai sani ebo eba e be belewe ga imimi elo na ma yau mai kirul ni mara wuga yi fassara ba ga wa ke ya ni a ci abin ake ga waya e ki chubu ke ga na wuda na no chubu ke ga yi wa elo na e bo chubu ke ga yi wa elo na yi mi chubu ke ga ba wa elo na so kwa bu ji fo ncha هم يوم هم بارزون efuna zandan daga tiya gushona la ya kafa alallahi minun shay'un shay'un yandan da yandan da zandan da zandan da la ya kafa alallahi min adana ga su kole fuga na so ko ale nan do yake kendo ole mini wayena mososo kando chisi wa chiendo chilinga wale ndo ina yoko to sokwe le ga kendo we gina wala ta we ya be na sokwe le we ga chi le we ga chi Allahu akbar Allahu akbar katawa kauta mini wa wa eta ama oga mini ota aga ota o magaya ebe kiyama ega ori adọ́gbé fọ́nà mẹ́ngò ká ẹ̀ẹ́zá ló bẹ fúláyà gẹ́gẹ́ ìwò sọ̀kọ́ gáàdé lànà fọ́n ò fọ́ gánà sáyé zàkúrú jì zàkúrú ń tì jì má wọ́n á jí e wọ́n má gá káni pé ń lọ́tí bá àfi káyọ̀ yóò mọ̀ láfi ńlá láfi ńlù. ẹ̀ ẹ̀ gà ọ̀gá ńgá máa nu pé gá gbà yẹ o ẹ̀ e gà àgá mi gbà yẹ gbà mọ́ nu pé wo ńgá gbà yẹ o kace da ne za ka hukan mu ya mabo mi de ga gagwa wo ga gagwa a sa ko be gagwa su ne mai za ji e yin da mu ma sharati la ci ci an bitu mire wo da su wo gagwa ni gagwa amma mi de ga gagwa annaga ila mitu ejibu wa tawe ga kan hun gangwa ga waya gangwa ai e gwa gan mala wa gangwa wa ya nu la yake e a wani da wani so ko ga gangan zana ya je wo fo ganan ga ya na Muhammad sallallahu alaihi wasallam e je ma e ya a ci go annan daga sha'arul anbiya وشعار شعار شعار الأنبياء والمرسلين يومئذ اللهم سلم اللهم سلم اللهم سلم yana waya daga annabi shi dana fo gana tuci soko ji dana zane shi waga yi wani gaga soko bomi soko bomi soko bomi zane shi waga waga hunci bi su abu fo ga alikiyani na annabi shi dauna tuci soko ji dauna amonje wa kpe mi gangan wa re na ọga mi kpe ayé ma bẹ sọ kó fọkà náà you are too small. ẹnfọn tìrẹ la mẹsàn abẹgẹ wọn gan ń dẹ zufọn zufọn zufọn gbà zufọn dandanmẹ wọza gbà bẹẹ mi tún ẹkọ mi àlìkẹ́ mi gá gbé kàfi sọkú dé gangan wọ wọ dẹ zufọn bọ náà àlìkẹ́ nífọ̀mí àdàṣe wọn ń ti yẹ ti tiẹ́ ẹ̀wò ẹ̀wò nzuri dẹ́gbó ẹ̀zọ̀ nnama adẹ́zà náà wúyà yíwọ́ náà yìí tsi kálímà nílé sọkọ́tsì àgàgà lèmánì lèmúlùkùlì yẹ́wò mọ́ záàgà aláàjìyìn náà záàgàgà aláàlúgbọ́ àgàlúgbọ́ záàgàgà yàbọ̀ yàgà wúyọ záàgàgà yàgà kéké màmá kéké ayọ́ so kwa gidga gire umma ka zane ga ya ishe wani ya kashi hunkan hunkan hunkan ya kulu ta'ala so kwa gagan na be nibuwi be latuwi wa yujibu nafsahu mutu ake amini wuya shi annabi annabi muhammadu sallallahu alaihi wa alihi wa sallama gina ya je ya za ta go gagami achala oto nugun wa jawo majina achala woyi lana mele buke za re dani toreje e ja mele gun to kina o eji ke wa e na na o ti ga wa ga o ga ga mu deja ya o ga idaji eh hmm. arabe suna ŋun sama bɛ kye nyine ŋun tɛ ŋun ta ŋun ebe na o ta zo vun ŋun ka iwɔ ŋun zo vun mu zame ti ta ba ne epe ti ka nana ka wu eya ja eye ta si ne je epe ti ke nana zame ti tew ka ebe na ka wu ye na je ma tew ya na wu makanta etu na ŋun sama bɛ kye ya gɛgɛ etu na ta sama bɛ na kacha ka yi ga ga ati nga igbe ga wani igbe ki a kashi na ebe aji na aji zon ije wani adada da mini ebo da ki aji yi na, limani ni mulukuli ya ma adeza na ya je na mutu ci ya je be nibu lillahi liwa idili kan hari ban be to ci ne ni zan tu mata ti ndon do ne wole je ya ne ban be so ko ne ni ni zan tu mata ti en dondo ne ila ga gawa waina awo sha batti jani dan bawo sha abdul kadir dan bawo mala abubakar fumi dan <coughs> nga sha wayi ji ga dan sha wayi sunnatu wal jamaa ji mala abubakar fumi <coughs> so ko bunu yawon guba ba nan kenan na yana mai kenan a tuwa masa kogun yawon ja gafara a ci go amma nan nan da gile nye ya kone she wuga tuci ci uci jiki na uci dana ci ya kone na she wotu ya wani le ya ku ya wani haji gangani alayin amuru annabi ga ala da ya kone na annabi ga ala da ya kone nan fuji na tu ko na wa chile a ye so nu tu na wa chile o so kwa ya da ga ga ye za na ya je na so ke la so ya e bu lu ya zi o da na ya je na a yendo chi da bana so ga wa twaria alikiyami na la labe mu buhamu adiso umabi utiye karara na shi kuranu asa an yabo a saka rabu kama kama an ba sai ciwo ya ni a sami ni kuranu ma ga amurin wake on amma ya kauce kuranu ba wa ya dina yomukinu wa ya ji faruwa na kuma ya dina ngaji faruwa e ba manya kayi da shi annabi ga sallallahu alaihi wasallama sallallahu alaihi alwasila e ba e ba mi bare be sokwe mini ya guni na ga mangi alwasila na annabi ga manzilatun fil janna shiwo kondo ciyo da aljanna a laula ya wujin da ci mini wuji jo a tu wuji wuciya a nan ga arjiwu an arjiwu an akuna ana huwa arjiwu an akuna ana ne babu aga gami gayi wuji wuciya da na gazan don da fito bakin yi a ga ci wanda ci da bai wa tuwayi wa alkiyami aparo ni etsi wo nɔtsi dze mpaki ya mo zandondo ne de dze mpawo tsi wo na ro ni patsi na de zane wo aparo ni ne nga ye wa ye le wo owo na ne be gana nga wo me bavu aga ga wo nga wu ji wo tsi wo ebe wo tege na anyi ga kaka da to daga na approve abia ga nga ya na. ume gagan wiwulu um fiye wuje wuce na wuce ayin lacici ga sannu la alayyar wasila e ba n bare be sokwe iye maga ba mi bare alikiyami acha mi paro ni ya ci na a wasila na la ya mi alati lahu shafa'ati bi boye mi na soko alaya nu jimi ali kawali una unga jenwe e ana mfie gan ni za jiji lose totally na na nga shewu ba mbo ga wewo shewu malam gumi ubowe shewu tijani ubowe shewu abdul kadir ubowe shewu na na kishambandi ajiro ajigo abowe ya afe waza na aboana ajiro gashi be ni wangi wangi ji fama maqamu ka wal asraru zahiratu wan naru bahziratu wal hakimu lahu ajile liman al mulku al yawm fama maqamu ka bawa be jo wage yi wage ja mana bo wage wage bi ba mi wage she bayo wage ye bayo wage tian ba bo izini bo woge ye gegebe ya bayo woge ye nan ya bayo woge ji toko woge za ya fundan bo show me your chest show me your back woge fakayan na jo woge kin ya fama makamuka bayi ki ba wali kiyami ba wa be ki be na ji ziga ye ba o karan na kureo ziga ye dan sangbara yo ziga ye latuwo yo zandon do mai be yi wo وما مقامك والأسرار ظاهرة والنار بازرة والحكم الله أنا ما أكاتي قاعد فوقنا الله kwadabo ma dabo wa tigin na ma tigin na wa ni ko na dabe mi ma dabe woyi wo jẹ agbata mo jẹ agbata agimi amagi wee. wala siraru da ji ma wa ji wa make lu wa daga wajja wa tula ji wa kaya kaya tsola ga wule waya so kuma lewe wala siraru wannan ruba ziratun wala hakimun la'u wala bebe kalma wuce babun nan ko ene jahannama mai ke gina zane shi ma le nan nan na toni ko da mini abu ko da mini abu ala ga waya amma ala madana ya zanna no doubt ga bi gibe go ci ga dana wani alkiyama ci ci shuru ken da dumana waga ta ci bo wa ke ga bera yi fitan ko bo a ci go a ci ga alkiyama ci ci shuru ken dube da suratul ta'awun ko wala yasmau illa amsa zawanyi ja fe dasan fe no jan pakiyama zawanyi ja ji jan pakiyama ade na waya wayen bici bokwana sai dai wani kendora kun ga dasan ba nun waci tuna ba nun ku karatuna wa ho bokwana wani ko ni àti abẹ́gbẹ́ kankan zẹ́ ṣìbò kan mọ́kí èjé ìdáwà ba. mucho oke obele ga abe ga mige ka oga bi e ebana eh, nasi kora na aga ko ya kharujuna min al ajdasi sira benin se ama wo bokun wa fanyi lokaci ya wani atu ina da su ala ce da bakwai kimbo an ga gafa wani na gina kyau bai na ga ojo o ne ada gan lawan ja ye papa lo pa mal sai do ne ja ye batan e ya sha unga ye batan za ku kime pomfwe zu ku ke pomfwe no za ku kime minutes za ne je pau na za ku ke ijabu ne keji pata ina dana to ko da bona giwa na ya yin da bona yiwa na ya akreti ijabu nan an ga ito te zumu bo zuko zuko ne ci dana ga lan nan gautika aga lan nan gautika ganga ito la de ke koyin jenna ga alkhairin nan da jenda ito ci bo ungu gana kashi unyi dawo nga oga zozo wangi aga kan ijabu da lo bida malin sai be nangi yo zage nye fo ne nye fu nye ye zage la gwa pa ne la gwa pula la zane jo so mo fe gi to ko na a fe bi mi na nye na na ya ke be paga ye yo so be a che go ona tuba ni gba wọ́n máa yí kí bàmí àyíyí àyíyí bàmí sóò náà àgbẹ̀gẹ́ wọn wò bíà sosiali wọn atún dẹ kámi ní ìdìbò náà ọjọ́ ní èèbò dìínà kámi ní èèwọ̀ àkyẹ́kùrí ẹ̀ dandonu náà tún kanga ní tún àgbẹ̀gẹ́ yìí látọ́ àná zèbí àyẹ̀wò àdúgbò jí ní olùjí kí gángan. Jìgàmínú, a lókè tí ó ń yẹ ya amada taamu na ɔde nyɔ na divide by siri guba jiyan wɔ ya wala wɔ jiyan zazo wa kile wala na wɔkɛ yaki be yo wɔkɛ paki kin yo ana wo epo kin na ko tabi fi na fi na kan bɔ na wa ŋun ti jɛ wa wɔrɔ ko fun k'a kɛ a gɛgɛ yi na a bɔ na o na a ti a ti la a sɛri o ti ta zɔzɔ na a ka ka ya ŋun ti jɛ jɛ wa gada bo ka de za de ga nu wa kan ga le chi nu wa lan na ga wa de ya ji mu wo ke amu kina ji wa lan na tuna wo ma ke akika eh nye fo na ju mu on so ko na e tun na maya na ka lu la je ibada wa pa wa kan ko agbon me ga ne o in ji subhanahu wa ta'ala a ci gan aliyan mutu ji za sawa ne koma na am اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب. أنت كي قاعدة نري كامل نجيجي في يوم Kamina na de gie kena kamina na sana bwe ki ba ye giana e fo ne de to ne fo kede zimu boga umaga ma o foga ni wa ma o mama da ona umaga bi afoga wa bi abi do so ko ga ne yawo e ga kiyama e ga wo jina mi jina wo zuen da ma zuen da mi make ga wo zuen ya wo make ga mi zuen ya ale yawo tuchiza agagba kawo agagbala ya kulle na sin rayin don da na ebe yi na agun gagba ngba bi na kwa wa ga bi ma kasabati ajina ga wuce ajina ngo na ga umalu oce na ngo ajina ga umajana alugwana ga na ngo wani tun na gani kwayo sokobe wo ma ga de wani koma ba ma kege mi ya gide ba kege mi na bi yo ba kege mi de makanta o ba kege mi agbata makanta suko ga la zulma ye ina na ji fo ye wo un ji fo bi na ko un ji fo ne la ina yin sa na kauna ma ji fo ne ko e be sa na wuya na ya sa na wana wo ga so go e be se yan uchi da guwo a cha ya za ndo chi un ji un shi lana ŋun yi wọn ga agɔya da wọn efom ti ke gya kyɛw inna laa sari ɔne saabi ee sokɔ ati ke nifa sara inna kele keji dabɔ e gaga akika hakun ga da wọn ama ga ga hakun bɛ minnu pe ee. yɛnɛ gye ee yɛnɛ gye ee nyaana kɛwɛn yi o aa. Ah no peye wuye ba hakika kafu guba na tsunda doji a ci lashe da ta nan gawa wati ya dauna hakikatu wacce ta labe e e manfusa hakika ana yi fassara inna Quranu e opposite efa ah, ah, a ci gaba soko gan ee eh! soko sari ọlẹ isaani nga gaza ndondowo soko gan nga gaza ndondowo ni nga wo daana aga eka gana ya aga ṣiṣẹ mpaki ya ma ọna wọn yẹ ìjọ wọn yí eya ṣètò ẹdá gútùn oyi gbàrú nyẹ àlèkè ya mi dáwọn náà. umanye yijebo mo waya awa guo gube awa guki awa guo be gube nusku yau no ebe ga inde 24 hours so kuma ga ga ya yawma inda rabbika ka zanzan bɛ su kaani na zawa ni kɔ to zani de tunlo na to zani de tunlo ana to zani ji wanji na to zani ji wanji ana ba ta fi wala na o bɛ do ala kpe a bɛ do ziya a sigɔ muhalimu ji waazi wuce a yi ɛzi ndo ci zi yi lo zan a bɔ na adaba anabi nu nga yi nagye ɛɛ ɛɛ ɛba anabi adamu ega o ga yɛ kyaba yi o nga yi nagye ga wɔn gye fo na wɔn ega gana ina di fo gangan wuya ana ba annabi nu ina di fo na wa gangana ana ba annabi musa ina di fo gana wa gangana ana ba annabi isa nga ina di fo ga ina ji e fo ga amma na na gan wani gyono waya jeja amma fe lolo wanwaya amma shi yin wanwaya so ko daga wuce ga mu ga ga eh jampa kiyama she ha da zulu ba ma wake ga annabi ga je ona ba wake ga annabi nu je ona ba wake a ga o gaga e udabo umma da bodaga yana ma ga dana gaji ga ga wajani a shiga la haula wala quwwata illa la haula wala quwwata illa la haula wala quwwata da wangi jigbaro daga na gidi lana har da kamina gidi lona agagake wɔ labɛn akun yɛ zanne ma se na la tia wòjá arabuka yɛn ma yi si eh, wòjá arabuka wàlímɛlɛku. wòjá. kadimu ma haku nga jabo aga ja na ma labe yin pake ya ma bezo zam don don na lo na to za lo na nu liwe be ja na ma gine ke etu na ji hukunci na hunga wa be ke wa be be na e gwa wo de be ga hunci ya wo de na e do ji wa ji ke o wa be fiti mo chinja e za wa da be o aga o ga la e pa o to le ba hunci ma nga de ga wa be agawala ogo gan agaja anama tìǹbì akíkiri bẹ́ẹ̀dọ̀ ọjà àrùbùkà oúnjẹ ọgbọ́jà àgbọ̀bẹ̀gbà àròjì ní ẹbẹ́ẹ̀dọ̀ à zẹ̀jì fi sẹ́mu pátá ní ìdajì kìnyàn wẹ̀lẹ̀mẹ̀lẹ́kù mẹ̀láyíkà jìbẹ̀ iná ọgbẹ́ ti sọ́fà àrùn sọ́fà àjìnàta èlòèlò alága iná àjíbí ayíná àmọ́kẹ́ ìpé iná àjíbí ayíná. ato alijanna ya ha amma ji na buwa a ga saja ga fiya kashi a ga saja a fiya ya a ga alugba ita wuce bana yi etu na je lole ni ga fe lo ya asa ni be sama kan ga amma asa ni be kin kan sama na to zaje le kin fa kan ga la ba ke so ni to ci jan fa kan ni ntagwa gị ngini gị ugbo nga nga nwude egwa gị ngini gege enwude ama egwa sokwo dije egwa eh, ka alukora nu nna ni o ma ma ẹ ma o ti ka ogun lata egwa gị na nga chia nga chia to ila takun igwo igege takun na ila gwo yi na takun igwo. wọ́n gbẹ̀rún lòtí lálátà wá gíngíní náà wọ́n ti ka wá gíngíní sọ̀kọ́lá nìṣẹ́ wá gíngíní yẹn wẹ̀ àgbọ̀wọ̀n ká gbọ́ mi mọ́ lẹ́sà kàmí sí lìyí. lẹ́sà kàmí sí lìyí sẹ́yìn ọ̀hún sẹ́yìn àlùbáṣe. wọ́n wo mẹ́sì tó pàṣà wọ́n lé mẹ́sì tì lẹ́bẹ̀ẹ́ tán. wọ́n ká wọ́n yẹ jí náà ni kàtí olè náà o òwò tì ní kàfi owó náà ọ̀gá kíjì mélòó ọ̀gá tupa ṣì ọ̀gá tupa ọ̀hún ọba ń bà ọgbà náà ọ̀chà ayé làwọn jí èmi wo ewo bẹ̀rẹ̀ bàmẹ́ tupa ọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀ iná ń tẹ̀wọ̀ àwọn ọ̀gá ń tẹ̀wọ̀ á ti gọ́ mi fún ni efo ne lè fi sẹ́mu pátá náà dàsí kí ná sọ̀kọ́ gan ni wọ́n já àrùn búk tó ẹ̀kí yẹn wọ́n wà bẹ́ẹ̀ malaika na jifi kito pata mi ka jifi kanga na sofam sofam ata elu elu woji ayewu mayizi efoga na ga obe soko na acha abebe ki ne ncho alaja na malabe soko ma abebe be ku nga ga ma ofoga wodi agofo wuchi nga bi abi mo foka to cha lugu bi zan dom kami ni bomo ata to wona da ba ko dan bo ba ni to cha bi zan dom dom to ba barka e tson to ba barka e tune ye lo fi tson no da amma nga bire la wanja wala ji de jo 40 years fifty years alikiyada kai zan ga bi da ni jahannama zalika huwa al-khusran al-mubin ani ga susu ya do o susu ya ga do na kere jede o de meyin ye wa o ga lo wa lo gbo o ga si wa ji gbo ja n ga ba o igi la na o ma lu o ja ele ba o ile n la o ma lu o le a wo o tati ale un chon ko o da le un o wa ji 40 years e ya shiba kata gbe ara ta ne woga wo fa kpata kanga ne ege eji ne eji wo zimene bo wo dem nga wo ne fa alike na siga wo be da ne ja ne mo aba aba ya sunda lawa ya sunda lawa e ga ba san lugwa e ga yin chi lugwa edufilati dere emi ga chichi amade amana na edufi lafiya diya tsakani ba da yi mi kaga alamin ciya da jana edufi lafiya diya eji buwa kin buwa a ci gani sai ibu ne ba na gauko la imana liman la amanata lahu wala dina liman la ahada lahu arkanul islam pata dinu arkanul iman bayanau dinu arkanul islami gutsu arkanul imani guki gutsu pata nga plus witi kio abambeni nga uso jadi si wiki eh arkanul imani gutsu an kici ga arkanul islami gutsu arkanul imani gutsu an a cikin gutu eh wuci ke bada wuci bane guwa biyani a gaje na yin bana ki jau a ga la imana gutsa yin na dauda da wani liman la ma na talau ebe ne bala ya wuce wuye lana ebe yi na wayan yi bana ebe mi na wala ya dana ebe na ji waya waga yi ya jau daga kubuwa nan kama ga da ya pawo ya pawo ya pawo ya ile ya egija da yi na ji na na ji mafi wahala da gato da yi na ji da jaji wa shedeyan 5,000 super printing nga nga ya na zo da na maji da ya bane da wani nga shedeyan 5,000 ya na zo yanayi ni wuya tuna 20,000 english works agagan na gaibu ya ma in ja shiga ye lugwa ye baye ji shide jun nana ji mana kaki o de o jiye ba wudu ju ya nana guki o je na o daga mi ba obo unja yin chi oja unja mana oja wala e du bolo mi he umaga wa ji ya nana mu na ogo le wa amu mo be go chi le go wa chi na tawe jore na tawe jore bàtà wo ìdí òye àmọ́ wọn àbí bàtà náà ìwọ̀ yìí òwú láàfin ẹbí lókèjì o ìdá kàtó kààbọ̀ wàtí bàtà kàtó yìí bá nà sọ̀kọ́ gan àlìyẹ́wò má nyina nana gàgàn dáná tujizá agbàgbàtà wò ya kúlù náà sìn rayin dondo bí máa kásábà ètò ńlọrọ náà àlìwò yẹn kíá a ci gan alu tuwanyi kyau ebu nu gbapa a ma da alibi la zulman yau ma na gawa ya li kenan na ma wajen da da ci a gagawa aji nan so ko ga yin nan na ji fobi na kwa kila yi kikini daga manyan inna la sari wa alisa na sani a ganyen wo na sani a ganyen wo na yi gaga nan wu ganyen ya shi tsoye da gutula iga da lissafi yin ƙura'anu 24 hours sai ba su ko wuye ya kucu a ciga ya shi da guwo ana yin guwo gafi guba guce wayo gutsu gutsu to so ko na sanin waga ye jempa kiyama waga wula da aye fo ya ni kiyami wuye ya shi so da gutsu wai gibaro waga wula da bayan yoyi daga na gidila ne da kamina wayo ne mana ci ga nisful yawma na gana oye daga kamina ya gidi lana da ke kamina ya gidi tuti tashi in ba kawo ce ma wala da ba daga na da salatu khairu min an-nawm na waye giba na gina waje faysha waje yesha a cikin waya kike ba ga ba ima aljanna ima yanna sai gida tuti tashi báyìí lò yene je kò sọ pátá mezi wọn ọgùn etí tá a ṣe wọn wọn gùn etí tá a ṣe wọn ya wọn etí tá a ṣe wọn ya ejì wọn la káwọn ya dà wọn yìí wọn bá ná wọn aso wọn bá ná wọn aso ẹyẹ koro wọn ti bẹrẹ kété ẹyẹ tupa wọn ti bẹrẹ kété ẹyẹ gba wọn ti bẹrẹ kété ẹdá wọn yẹ bá kátàtà kọlẹ yìí náà wọn bá ká tu àná wọn ló zọ. 阿干跟你。